wá gbè wá o kò ní gbàdálẹ̀ o ẹ jọ̀ọ́ mo rọ̀ yín mo bẹ̀ yín kẹ rí tá à ń sọ yìí tí mò ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí ká bá a ṣí àyè sí gbogbo àwọn platform tó bá kù ẹnikẹ́ni èèyàn kéèyàn ìbá àjáláwo ìbá jẹ́ pásítọ̀ ìbá jẹ́ àfáà tó bá ṣe ẹ̀rọ̀ fún òdúmọ̀sù àbí tó ṣe ẹ̀rọ̀ fún àwọn ọlọ́pàá tẹnu wọn wú tọwọ́ wọn wú àtòdúmọ̀sù tí ò lè sọ̀rọ̀ ẹni tó bá ṣe ẹ̀rọ̀ fún wọn ilẹ̀ Yorùbá béèrè ẹ̀mí ẹ̀ o kí àwọn náà kán lọ tú gbogbo àwọn tán mú sílẹ̀ pátápátá tó bá tú wọn sílẹ̀ àá ṣẹ̀rọ̀ fún wọn tá àbá ti lè tú wọn sílẹ̀ bọ́n ṣe máa bákú nìyẹn torí àbákú laṣọ ahóró ẹ lọ́la lọ́la ríkú lọ́la rìsà lọ́la ọba jomi lọ́la ọba jẹko lọ́la ọba jòkè lọ́ba jẹlẹ̀ ẹ tó bá lọ ṣẹ̀rọ̀ fún wọn láì jẹ́ kí wọ́n lọ tú àwọn èèyàn wa sílẹ̀ ilẹ̀ máa béèrè ẹ̀mí olúwa akíkalẹ̀ á béèrè ẹ̀mí olúwa ẹ̀ àwọn àtẹ̀tẹ̀dáyà béèrè ẹ̀mí olúwa ẹ̀ gbogbo ìṣàtànsílẹ̀ kárùjẹ táǹpẹ̀ tó ń já béèrè ẹ̀mí olúwa ẹ̀ wọn gbọ́dọ̀ fún wọn ní ẹ̀rọ níbikíbi ẹni bá da wò gbogbo àwọn ọmọ ìpátá ló máa wọ́kú o tó ní sí kankan tó máa kù bọ́n ṣe pa ọmọ ọlọ́mọ lẹ́kọ̀ọ́ yẹn bẹ́ẹ̀ lọ́mọ tí wọ́n náà ṣe máa wọ́kú ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá lọ sọ̀rọ̀ fún wọn láì jẹ́ pé wọ́n lọ tú gbogbo àwọn èèyàn wa kan lọ tú wọn sílẹ̀ bẹ́ẹ̀ ni kọ́dẹ̀ gbé ẹ́ńbàgò kúrò lórí olóyè Sunday Ìgbòho wípé wọn àwa mọ́ torí pé gbogbo iṣẹ́ fẹ́ sọ nílé Sunday Ìgbòho pátá Èkó náà ti ṣe o kì í sọ̀rọ̀ Àbújá rárá àwọn ará Èkó àwọn náà ṣiṣẹ́ yẹn àwọn àwọn àwọn èèyàn wa àwọn olóṣèlú yẹn yóò bá wa àwọn náà ṣe gbogbo iṣẹ́ yẹn torí ìdí eléyìí mo rọ̀ yín mo bẹ̀ yín ẹnikẹ́ni ò gbúdọ̀ fún wọn ní ẹ̀rọ níbikíbi o tólúwa bá ti fẹ́ dijú sọ ọmọ ẹ̀ sọnù gbogbo nǹkan tólúwa ẹ̀ kójọ pátá ló máa dàrú lójú ẹ̀mí ẹ̀ o bẹ́ẹ̀ ló máa rí o torí bẹ́ẹ̀ lè wúrẹ́ ń ké bẹ́ẹ̀ làgùtàn ń ké màlúù tó jẹ́ wọn bẹ́ẹ̀ ló ń ké kẹlẹ̀bẹ̀ ò lọ́wọ́ kẹlẹ̀bẹ̀ ò lẹ́sẹ̀ tímọ́tímọ́ ní mẹ́bà ògiri èyí tí mo wí àrò àrò ọmọ o ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe